èmi balẹ̀ gbẹ̀rún ahọ́n fún yìn olùgbàlà ògo ọlọ́run ọba mi ìṣẹ́gun ọ̀rẹ́ rẹ̀ tó ọpọ́ sáyéráyé ibi ìsáde olódodo olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ọba tí kí ẹ̀mí ní má ṣe bẹ̀rù wa tó ogun rán àdàgbà ọba pàròyìn àríìrọ àlà ọlọ́run ìyànà ọba lánà ọba lónìí ọba títí ayé ẹ̀dí pẹ̀kun ògbé níjà kẹrù òbò níjà wọlé wọlé sí wọnú ọpọlọ oníṣẹ́ ìyanu ìṣẹ́jú ìṣẹ́jú adúpẹ́ torí pé ṣeun tí àánú yìí ń dúró láéláé ẹ ajísílẹ̀ àlàyé àwà láyé àwà ara wa àwọ sọmọnà àwọ sọkànnà àwọn ọmọ wa òdòkú ọpẹ́ ló yẹ ká máa dá fún bàbá yẹn ẹlòmíràn ní sísáyà tó ti dé gbogbo ọ̀sẹ̀ ṣáá la máa dúpẹ́ ẹ ká máa yan Ọlọ́run tó lè gba ìgbà wa ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù wọléwọlé tí ń wọnú ọpọlọ oníṣẹ́ ìyanu ìṣẹ́jú ìṣẹ́jú ìyẹn ni wípé kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe hmm. ẹlòmíà ní gbogbo àdúrà tí mò ń gbà láti january títí dìgbà yìí ọlọ́run ò sì gbọ́ ẹ wo àyọ̀ ni torí pé kí ni àwọn tó wà ní ìsàlẹ̀ ilẹ̀ àwọn yẹn ò ní prayer point wọn ní nǹkan tó ń bọ́ lọ́run sọmọ́ ṣùgbọ́n àwọn àtàwọn àlàyé bíbélì sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe wà láyé ó rí ìrètí sì ń bẹ fún wọn ẹ̀yin dáàdì àti ẹ̀yin wọ́n ìmì ìrètí ń bẹ fún yín lórúkọ jésù torí pé kí ni ilẹ̀ tó sì mọ yín láàárọ̀ ilẹ̀ yìí sì mọ̀ eléyìí tó sì máa ṣú yín lálẹ́ yẹn ẹ̀ tí mọ̀ ìyanu tọ́lọ́run ṣe máa ṣe yẹn ẹ̀ tí mọ̀ àdúrà yín yẹn ṣì máa gbà kí ló wọlé tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ tínú eléyìí mo fi kí n kàbọ̀ sórí ètò yín ètò wa Ògo Ìgbàlà lórí Orísun ṣé dáadáa ni mo bá èmi sì mọ̀ pé dáadáa lẹ́wà torí mi ti bọ́ lọ́rùn sọ pé gbogbo ọmọ ìjọ mi pátá lórí Ògo Ìgbàlà lórí Orísun kò sí kankan tá a yọ sọnù nù bí ọwọ́ lórúkọ Jésù òun pàlàfíà ni mo bá yín ẹ gbé bíbélì yìí torí pé Ọlọ́run bá bá wa sọ̀rọ̀ lẹ́nìí àpẹ àwọn dádì ẹ pa àwọn ọmọ mi ẹ pa àwọn àbúrò mi kẹjẹ ká ṣe bíbélì wa àwọn olórin ẹ̀mí náà bá wa dá sí ṣùgbọ́n kí n tó pe àwọn bàbá wa nínú Olúwa wọlé hmm. èmi ọmọ yín ti yín tòótọ́ kí ni mo ní fún yín lénìí òun ni àkòrí tí à ń pè ní ìrètí ṣì hmm. ń bẹ ìrètí ṣì ń bẹ ìrètí ṣì ń bẹ ṣé ni wọ́n ní àwọn kan rò wọ́n wọ́n rora wọn pin ìgbà tí wọ́n rò pin tán wọ́n mọ bí wọ́n máa dorí ilé ayé wọn kan mọ́ wọ́n bẹ́ sómi. So wọn lẹ́lòmíì ropin kò mọbi tó máa dorí ọ̀rọ̀ ayé ẹ̀kọ́ mọ́ pokùnso wọn lẹ́lòmíì jánà ẹlòmíì lọ hmm, èmi máa wọ pé ẹjọ́ ṣé ìṣòro náà ló tó bẹ́ẹ̀ a mọ̀ pé nàìjíríà ó dẹ̀ ká má sọ mi ó dàbí ẹlòmíì ṣiṣẹ́ báyìí bíi pé kò ṣe ni ẹlòmíì ò rówó sukú ọ̀bọ̀sán ìṣòro tó dojú kọ ẹlòmíì nǹkan tí wọ́n bá gbé kalẹ̀ búlíọ̀n fà ló lè wọ́ tán ṣùgbọ́n ṣó wáyé ká wá torí pé ìṣòro wà dídú ayé wa ká wá fi ọwọ́ ara wa ká fi gba ẹ̀mí ara wa ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lónìí ọ̀rọ̀ ìtùnú ni wọ́n wá fún yín torí pé kí ìrètí ń bẹ fún yín o hmm. olórin yẹn ni ó ń kọ́ àwa tọ́lọ́run kò lè ṣe ó ń kọ́ àwa tọ́lọ́run mi kò lè ṣe ó ń kọ́ àwa tọ́lọ́run mi kò lè ṣe ohun gbogbo. ṣíṣe ní fọlúwa à ṣé kinní kan wà tí ọlọ́run ò lè ṣe ṣá èwo kò sí o hmm. ẹ má jẹ́ ká sọ ìrètí dùn torí pé kí ni ọlọ́run tó wà lórí ìtẹ́ kò sọ pọ́rọ̀ wá sóhun o ẹlòmíì bóyá ó ń ṣiṣẹ́ wọn wá lè kúrò níbi tó ti ń ṣiṣẹ́ á bẹ̀rẹ̀ sí ni máa ronú ṣé sẹ́ni èmi á máa sọ pé kò yẹ ká máa ronú ju torí àròjù gan pàápàá ló máa mú ẹkún àsùn ìdákẹ́wá tẹ́pẹ́ èèyàn á máa sunkún sí ẹlòmíì àdé ìjókòó báyìí á máa wò yín ẹ máa gbọ́ sísá alágbájá sísá alágbájá ẹ wọ́n wọ́n gbọ́ wọ́n ti ronú lọ ẹ mójútó rú ẹni yẹn torí pé téèyàn bá ti wà tó kàn mí ṣẹlẹ̀ ẹ rọra ẹ wò ó nǹkan tí òtò lẹ́ni sì bọ̀ wá ṣẹ́kù lọ́la nígbà tí ọlọ́run bá wá gbọ́ àdúrà yìí tán ṣó wá yẹ kẹ́ ẹ máa fi owó ra oògùn high blood pressure láti gbogbo ìfúnpá bá ti ga lórí ìrònú ẹlòmíì iṣẹ́ tí rí nǹkan táwa ọlọ́run á ṣàánú wa ṣe rí nǹkan táwa rò pé ó jẹ́ ìṣòro yẹn ẹlòmíì nǹkan wọn wọ́n bá pẹ́ à olúwa mo dẹ̀ fi irú tẹ́ni tọrọ torí ẹlòmíì kan wà lórí ìdùbúlẹ̀ àìsàn kó ṣówó ló lé mọ́ o ọlọ́run ṣàfún mi lálàáfíà tẹ́gbẹ́ tó bá fẹ́ yí sápá ọ̀tún kan wá gbé ni tó bá fẹ́ yí sápá òsì kan wá gbé ni ẹ wò ó ọlọ́run jẹ́ àmọ̀ nira mo dẹ̀ gbàdúrà lórúkọ jésù gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí oúnta mi ó romí lórúkọ jésù ọlọ́run tó wà lórí ètò ìyá kúkú gbé yín dìde ọlọ́run á ṣe ìwòsàn fún yín lórúkọ jésù ìyẹn ni wípé ìrètí ń bẹ fún wa o tábà wá rí aládùúgbò wa alábàágbé wa ọmọ ìjọ wa tẹ́ ẹ rí pé bóyá ó ti ń bá wa ṣe tẹ́lẹ̀ ó máa rẹ́rìn-ín inú ẹ̀ máa ń dùn ó kàn déédéé bẹ̀rẹ̀ sí ní ká ó bẹ̀rẹ̀ sí ní dì ẹ jẹ́ ká súnmọ́ wọn ká bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká súnmọ́ wọn ká sọ̀rọ̀ ìrètí fún wọn ká sọ̀rọ̀ pé Jésù sì fẹ́ wọn tábà rẹ́ni tó yẹ pé ebi ń pa bó ṣe five hundred naira ló kù ló bá ló ká mọ́ èyí lọ́wọ́ bó ṣe hundred naira bí one fifty àbí two hundred naira jẹ́ ká pín káwọn náà rí díẹ̀ gbà kẹlòmíì ti ẹ̀fìn kó fi kó rí nǹkan sẹ́nu ṣé mọ̀ bàbá mi wà tó jẹ́ pé bílẹ̀ ní ṣe mọ́bà kò mọ nǹkan táwọn ọmọ ẹ̀ máa jẹ lẹ́ni o kò mọ nǹkan táwọn ọmọ máa fi sẹ́nu lónìí irú ẹni bẹ́ẹ̀ á wá jáde á kàn máa rìn títì tí mọ́tò bá hàn òun ẹjọ́ ṣá gbọ́ kò ní gbọ́ ẹlòmíì á wá rò pin títí á ní tò eléyìí táwọn ọmọ òun fún wa máa sunkún tí wọ́n ní rí nǹkan fi sẹ́nu yẹn ó pé kóun kúkú lọ kú kó n kúkú lọ nísinmi kí ni ẹ máa ń pa mí lẹ́rìn ìsinmi kẹ ẹni bá para ẹ ẹ̀wọ̀n sí express ọ̀run àpáàdé fún ni bẹ́ẹ̀ ni ibẹ̀ ló máa wọlé sí àwọn ẹbí èṣù ló máa kí káàbọ̀ torí pé kiri ẹ̀wọ̀n kọ́ ló ní ẹ̀mí ara ẹ ò dẹ̀ ní agbára ò ní ẹ̀tọ́ láti gbà á ò lè gba ẹ̀mí ẹlẹ́mìí ò tún lè gba ẹ̀mí ara ẹ̀ so nǹkan tí mo fẹ́ fàyọ ní òwúrọ̀ yìí ni wípé ibi tí ń bẹ fún wa ẹ wò tá a bá gbọ́ tẹ́lómi tí wá láàárọ̀ tá a rò pé yé ó bá mi o ẹ jókòó ẹ ń rò tẹ́ bá gbọ́ tẹlòmíì níwọ̀n ọjọ́ mẹ́ta ẹ̀ dídé prayer point ju pé ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ tẹlòmíì bá sọ story tiẹ̀ kalẹ̀ ẹ̀ ní ẹ̀ ní ẹ̀ ní ní nǹkan kan láti bọ́ lọ́run sọ mọ́ níwọ̀n ọjọ́ mẹ́ta sí ibi tá a wà yìí ẹ kàn máa ní olúwa mo dúpẹ́ tèmi o olúwa mo dúpẹ́ o olúwa mo dúpẹ́ o ìyẹn ni wípé kò sẹ́ni tí ò ní dojúkọ ṣẹ́rí ẹlòmíràn mo lọ bá pásítọ̀ mi pásítọ̀ mi ò dáhùn mo sọ fún wọn pé mo nílò owó wọn ò dá mi lóhùn tẹ́ bá mọ nǹkan tó ń jó pásítọ̀ yín lábẹ́ aṣọ ṣẹ̀ṣẹ̀ ráwọn àlùfáà tí wọ́n máa ń yà mí lẹ́nu rẹ̀ ó máa ń bà mí lẹ́rù torí pé kí ni èèyàn mélòó ni àwọn fẹ́ lọ sábà èèyàn mélòó ni wọ́n fẹ́ lọ kébà nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ sáwọn pásítọ̀ wa àwọn olùṣọ́ àgùntàn wa èèyàn mélòó ni àwọn fẹ́ lọ kébà ìyẹn ni wípé ẹ jẹ́ ká mọ bí a ṣe ń dojú àdúrà wa kọ Jésù ṣùgbọ́n tá rí pé ipa wa ọ̀ka àyíká bá fi la ṣe wa léṣe ẹ pè yàn kankan ẹ bá yàn kan sọ̀rọ̀ gbogbo àwọn ilé ìjọsìn ní ìsìn lọ́sìn ní counseling department tẹ́ ẹ̀ bá wá fẹ́ ṣe yẹn ẹ ṣáà lọ rẹ̀ ìyálẹ́ kò lè burúburúburú kó má kó ẹnìkan mọ́ọ̀yọ̀ bó ṣe ara lé ni kódà bó ṣe lẹ́sìn kejì lẹ́rí pé ọ̀rọ̀ tí yín ẹ bá wọn sọ̀rọ̀ ṣé ní ọ̀rọ̀ ìtùnú tó bá bá yín sọ yín á bu omi tútù sọ́kọ̀ yín ṣé yín tẹ́ bá ti ń ronú tẹ́ ń rò tẹ́ ń rò tẹ́ ń rò tẹ́ ń rò tẹ́ ń rò tẹ́ ń bá ṣọ́ra kan tí ò dalẹ̀ máa ṣe ẹ̀yin ẹ̀kọ́ jáde síta ṣé ibi ń pa yín ni tó bá jẹ́gbà yín ló wà mo lé ọ̀rẹ́ kan ó sọ sórí ẹ̀ fún mi ó ní kò sí nǹkan kan táwọn ọmọ òun máa jẹ ṣùgbọ́n wọ́n ní wọ́n gbin àgbọn sínú compound wọn ilé tó ń gbé gan pàápàá kì í ṣe ibi tó yẹ kó máa gbé ló ń gbé ó ṣà ń gbé bẹ̀ ó lóun wáyà lọ máa pọ́n òkè níṣẹ́ lòun pọ́n òkè bí ọ̀bọ láti lọ gé ẹ̀ kí coconut fún àwọn ọmọ láti jẹ àwa bùgàrí sómi ó láwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ó ní wọ́n wá máa jà ah mommy this guy is very sweet o ó lóun wá dẹ̀ máa sunkún kọ̀rọ̀ àwọn ọmọdé ń fa ayọ̀ mu gàrí wọ́n fi ayọ̀ ah, ah mommy don't worry don't worry don't worry we are fine wọ́n pẹ́ ah, àwọn ọmọ gidi lọ́wọ́ máa fún ẹ yìí ó láwọn ọmọ wọn máa fi ayọ̀ mu gàrí òun wá dẹ̀ bọ́ sí kọ̀rọ̀ òun wá dẹ̀ bá ké torí òun ò pé ṣé ìkọ́ tó yẹ káwọn ọmọ ọba jẹ lọ́jẹ̀ yìí ẹ̀yin ara ẹni bá sọ pé tóun bá wò ẹ jẹ́ ká tún lọ wo tẹlómi nàìjíríà ó dẹ̀ ká má sọ pé ó le àdúrà wa gbà ìyanu wa ṣẹlẹ̀ iṣẹ́ tẹ̀ ń wá yẹn ọlọ́run wa pèsè ẹ̀ owó tẹ̀ ń wá yẹn á dé àwọn ọmọ yẹn á ṣe rere mo máa sọ fẹ́yàn pé tó bá jẹ́ pé báyìí lẹ ṣe ń gbélé ayé yín tẹ́lẹ̀ tẹ́ wá rí pé kò sí iṣẹ́ mọ́ kò sówó mọ́ change your style bí èmi ṣe máa ń sọ nìyẹn tọ́ pé school tọmọ ti sọ five hundred thousand nígbà tí owó wà dáadáa tí ó wà sanwó bọ́dí sí ẹjọ́ ẹ ṣéǹjì style yìí kẹbà lọ sáré kẹ̀kẹ́ kẹkọ lu mọ́tò bó ṣe school ní fifty thousand per term àwọn private school kéékèèké bó ṣe public school la lè fi pọ́ọ̀tì ẹ̀ ẹ kó wọ síbẹ̀ ṣe ní ìgbà tọ́lọ́wọ́ bá tún gbàdúrà yín ìṣẹ́jú rẹ̀ lọ́fẹ́ ìṣẹ́jú rẹ̀ la fi ń yín mú ẹ̀yìn ti rí school tó tiẹ̀ tún dájú ta lákọ̀ọ́kọ́ lọ ìyẹn ni wípé gbogbo lẹ́bù tá a bá wà ẹ bá jẹ́ ká sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò ẹlòmíì gbogbo sálárì ẹ̀ láàrin ọdún òtò one million owó skul àwọn ọmọ ti ń wọ two point five million nítorí pé ẹ̀kọ́ fẹ́ jẹ́ káwọn ọmọ yín bá wọn particular ah ẹ má jẹ́ ká kú o ẹ ṣàánú ẹ ṣàánú àwọn ìyàwó yín ẹ̀yin ìyàwó náà ẹlòmíì àníyàn ah, ibi eh, ìyá alágbájá àjọṣe sàwáwù ni àjọ dàgbà ni skul táwọn ọmọ ẹ̀yẹ ń lọ ẹ jọ sáà ibi iṣẹ́ tọkọ ẹ̀ tí ń ṣiṣẹ́ kọ́ lọkọ yín tí ń ṣiṣẹ́ o ẹ bá pa ọkọ yín o adakọkọ yín wà láyé fún yín o ẹ̀wọ́ kọ́mọ wá ti ṣoríire ní pàtàkì kọ́mọ wá ti yọjú ni pàtàkì o káyà ọmọ wa dáa ní pàtàkì ibi tágbára dádì ká skul tágbára wọn ká sọ pé tó bá sanwó skul tọ́ àwọn ọmọ tó rówó aṣọ àwọn ọmọ rówó bàtà dádì alẹ́ sọ pé wíkẹ̀ndì ẹjẹ́ ti ẹ̀gbìn yín jáde ẹ̀hẹ́ ṣùgbọ́n skul tẹ bá fa ọmọ sí tẹ́ pé dádì gan lè wúkọ́ táàmù kan oṣù mẹ́ta péré wà ní <laughs> ẹlòmíràn ẹ má wọrí àtiraka àtiraka àtiraka àtiraka àrí ẹ̀yọ̀ wà ní bẹ́gbẹ́ pé bọ́ ọmọ tẹ̀ ń tiraka nítorí ẹ̀gbọ́n pàápàá tó bá yá bàtà yọ kangan àwọn adi pé ẹ ẹ ń pàdé ẹ ń pàdé ẹ ń rọ nípa tí ò sówó ẹ jẹ́ ká dúró níbi tẹ́ Ọlọ́run bá dá wa sí ká dúró lẹ́gbẹ̀ẹ́ wa ṣe bó o ti bọ́ ẹlẹ́wà ṣàkó ẹbí ò fẹ́ kéèyàn máa ṣe ṣé nígbà kan wà tí máa ń ṣe bíìdì táwọn obìnrin máa ń wọ̀ sọ́run bíìdì iyùn mo máa ń ṣe ńgbà kan mi ò ṣe mọ́ nísìn ṣé rí oníwúmà kan ó lóun fẹ́ lòdì ló bá ní ṣe kọ́ lọ́ọ̀bá rẹ̀ bá ṣe lọ ẹ gbà mà èèyàn báyìí báyìí lówó mi à ìyá afẹ́ mo máa ní sùúrù ni o òun máa wọ lọ òde iná torí kò tí ì sọwọ lọ́wọ́ ẹ sà inú bí mi ní ọjọ́ yẹn ẹ mọ kọ́ tó jẹ́ kí inú bí mi mo ro sọ́kàn ara mi ẹ jọ ṣé gàrí àtẹ̀wà ni mò ń tà ni ṣé dandan ni kò wọ́ ni torí àwọn kinní kan ò yé mi ká ní pé mo tẹ̀ ń ta raw food okay àwa náà gbà táwa náà ń dàgbà àwọn ìyá wa lọ máa ń gbà àwọn gàrí àti ẹ̀wà nígbà tí ebi bá fẹ́ pa wáyé lọ́rùn sí inú ilé àwọn èèyàn dẹ̀ máa bù fún wọn wọ́n lè ṣáà bá mi wọn gàrí ìdíríkà kan láìsí ìdìríkà kan wọ́n dẹ̀ máa wọ̀n fún wọn pé ah wọ́n á ṣàánú pé àwọn ọmọ wà lé tán fẹ́ jẹun èwo ni kẹ́ ẹ bá lówó lọ́wọ́ jàre kẹ́ ẹ bá lọ bá ṣe bíìdì. Ah, ẹ̀rọ kìíní kan wà tí ò kì í dé pàtí tá a bá pè mí sí tí mo bá rí pé mi ò ní kọ́ lọ gèlè yìí máa wọ nǹkan tí mo bá dé tí bá rí pójú máa tì mí ara mi ò ní máa jókòó lé mi kò sí tipátipá àwọn bá farawé iṣẹ́ náà ń tẹ̀ farawé yẹn ẹ̀ ń tẹ̀ farawé yẹn owó tó ń sọ ẹlòmíì gan ibi iṣẹ́ ló sanwó sukú àwọn ọmọ ẹ̀ ẹ̀yin ò mọ̀ ẹ̀ wọ́n farawé wọn àdúrà wa gbà ìrètí ń bẹ fún yín o ẹ change style yìí ṣàbá yẹ pé three bedroom flat lẹ́ ń gbé agbára ọ̀ka mọ́ ẹ bọ́ sí room self contain àdúrà yín àgbà àṣerere ẹ jẹ́ ìdánu dúró díẹ̀ ká lọ sókè lọ́hùn ká lọ fi jó orin àti ìyẹn ọ̀gá ògo ẹ wo tí n bá máa padà wọlé ẹ máa bọ́ sí ìpele tí ó kàn ìyẹn ni ọ̀rọ̀ ọlọ́run orúkọ mi ni Kẹ́hìndé Àyàfẹ́ ẹ kú déédéé wòye.